إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لسنته إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúgbò fún ọlọ́run ọba ọba tí ọpẹ́ tọ́ sí ní gbogbo ìgbà ní gbogbo àsìkò ọlọ́run ọba iná ni ọba tí ọpẹ́ yẹ lórí gbogbo àwọn àánú àtìlẹ́rẹ́ ọ̀rẹ́ tó ṣe fún wa. ìjọ ọlọ́run tó jẹ́ rẹ̀ kó máa bá òṣìṣẹ́ ọlọ́run anábì ọ̀rọ̀ Muhammad sallallahu alaihi ìjọ ọlọ́run bá fi bá wa kẹ́ anábì àtàwọn aráalé rẹ̀ ọba tí àwọn sàhábà rẹ̀ ó sì bá kẹ́ gbogbo olùtẹ̀lé lọ́nà àwọn pẹ̀lú dára tó ń fi sílẹ̀ fún wa ètò ìfìdájọ́ ìpínlẹ̀ wọn. òní ni ọjọ́ al-ahad ẹlẹ́ẹ̀kẹ́ni nínú oṣù rabi'u thani ní fourteen forty one hijira nàbí sọ̀rọ̀ àrùn a tún tẹ̀síwájú nínú ìbánisọ̀rọ̀ ìdánilẹ́kọ̀ọ́ sọ̀sẹ̀ wa tí a máa ń ṣe ní masiro nawal ní agbègbè asáyìn nílùú lẹ́yìn èso ti pé nọtìlá tí a wà ní akọrin rẹ lónìí òun náà ní tàṣíṣe òṣàrẹ ṣàṣe ìsinmi muslim min azikari kitabi wa sunna ìdí àti gbé. E, òun náà ni azikaru sabah wal masa àwọn ìrántí ọlọ́run èyí tí a máa ń ṣe ní gbogbo òwúrọ̀ èyí tí a ń ṣe ní àṣálẹ́ bẹ́ẹ̀ láti gbé lónìí insha Allah ta'ala. قال المؤلف رحمه الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أراد المصنف من هذا القول الاشتغال بذكر الله تعالى والصلاة على رسوله والصلاة على رسوله صلى الله عليه وسلم

níbi ọ̀rọ̀ àwọn ìrántí àárọ̀ àti ìrọ̀lẹ́ gbọ́dọ̀ tí wọ́n fi bẹ̀rẹ̀ rẹ̀ ní alhamdulillahi wahda wassalatu wassalamu ala man la nabiyya ba'da ìtumọ̀ ọpẹ́ ni fún ọlọ́run ọba nìkan ṣoṣo torí kò nìkan náà lọ́ba tó dá ní ọpẹ́ àwọn ìdẹ̀ra ọ̀dọ́ rẹ̀ nìkan náà ló ti wá bẹ́ẹ̀ náà wàá lọ́jọ́ yìí pé ọpẹ́ lórí àwọn ìdẹ̀ra àtàwọn orí wọ̀nyí kò lè tẹrí sọ́dọ̀ ẹnìkankan tóbi ọ̀dọ̀ Ọlọ́run ọba lọ a ti gbọ́dọ̀ fi ẹnìkankan kéjì Ọlọ́run ọba nínú rẹ̀ rárá bó ti kó mọ ìjẹ Ọlọ́run àti ìjẹ rẹ̀ kò mọ bá nẹbí wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ tó ṣe pé ànábì kan ní tí ò ní sí ànábì kankan mọ́ lẹ́yìn rẹ̀ gbólóhùn yìí ohun tí wọ́n fi bẹ̀rẹ̀ nìyẹn àbá tó ti ṣàṣù wọn ni àròdà al-musannifu min hadha al-qawl èyí àbọ̀ ní ti àgàgà sọ́gbà lérò pẹ̀lú gbólóhùn tó fi bẹ̀rẹ̀ yìí òun náà ni al-inshighala bi dhikrillah ọ̀fẹ́ ká rojú láyé pẹ̀lú ìrántí ọlọ́run ọba tí ọlá rẹ̀ gàdú lọ wọ́n ti fẹ́ ká láyé pẹ̀lú ìmọ̀tí àtàlá tó pọ́n ní nínú òru àsìkò yẹn eléyìí ni ẹ̀jẹ̀ àfọ̀níṣẹ́ ṣòtò sí àlàyé rẹ̀ sọ̀rọ̀ àfa tó ṣe tíra tó yẹ pé àwọn náà wọn tó ṣe tẹsíhìnrù rẹ àwọn asọba yìí pé mo gbèrò nítorí mo fi alihamudulilayi wahda wasalaatu wasalaamu ala man la nabiyya ba'da tí mo fi fi bẹ̀rẹ̀ nítorí mo gbà lérò ni pé òun mi kẹni tó jẹ́ mùsùlùmí kó máa bẹ̀rẹ̀ àwọn àtikáàrù yìí pẹ̀lú ìrántí ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga àti ìfẹ̀yìn fún ọlọ́run àti títí àsàlátù fún anẹ́gbọ̀n Muhammad sallallahu alayhi wa ala alihi wa sallama lẹ́yìn náà kọ́ wa jẹ́ bí ó ti tẹ̀mọ́ ara ti ọlọ́run. kò wá ní pamọ́sí mi àtẹnìkọ̀ kan wa nípa odidi sọ̀hábí yìí tó ṣe yí pé owó mọ́sálásí tí wọ́n ń bẹ lọ́wọ́ ọba tí anabi sallallahu alayhi wa sallam sọ pé ajìlá hàbà eléyìí kanjú ni ọkànjú bí àdúrà rẹ̀ ti ṣe. tọ́ba lọ jẹ́ kó ṣe ọpẹ́ fún ọlọ́run ọba ni tó sì fi àtàlà tó fún mi lọ́wọ́ àtọ̀rọ̀ tí ń fẹ́ ọlọ́run bọ́ sì gbàdúrà rẹ̀ o. a rí i pé tí ọba jẹ́ pé mo alifu bá bẹ̀rẹ̀ báyìí pẹ̀lú orú nọ́ọ̀sù tó wá yẹn náà ó sì bá mu púpọ̀ yìí pé ká dúpẹ́ fọlọ́run ọba kẹsì àtàlà tó fún anibọ̀ Muhammad sallallahu alayhi lẹ́yìn náà àwọn ìrántí ọlọ́run fẹ́ ṣe ní àwọn àjọ àárọ̀ àwọn àti láti ìrántí ọlọ́run tó náà wá súnmọ́ pẹ̀lú àná ọlọ́run subhanahu wa ta'ala kó tún jẹ́ sábà gbígbàdúrà fún wa lórí rẹ̀ torí pé jíkẹ́ sallallahu alaihi wasallam ọ̀sọ̀ yìí pé لأن أقعد مع قوم يذكرون الله تعالى من صلاة الغداة حتى تطلع الشمس أحب إلي من أن أعتق أربعة من ولد إسماعيل ولأن أقعد مع قوم يذكرون الله تعالى من صلاة العصر إلى أن تغرب الشمس أحب إلي من أن أعتق أربعة أربعة النبي صلى الله عليه وسلم ọsọ pé kémi òjókòó pẹ̀lú àwọn èèyàn kan tí wọ́n rántí ọlọ́wọ́n ọba tí wọ́n rántí ọlọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọlá títí mo nífẹ̀ẹ́ sí púpọ̀ ju kí lọ nínú àwọn ọmọ Ismail alayhi salatu wa bákan náà kí n jókòó tí wọ́n rántí ọlọ́run ọba lẹ́yìn salatul asr níbi salatul asr rí wọn yẹ lẹ́yìn salatul asr títí tó ní ó fi wọ̀ onífẹ̀ẹ́ ti ju kí n bọ́ fún mẹ́rin náà lọ ọmọ Ismail a sì mọ̀ yí pé ọmọ Ismail kò sí èmi ń pa wípé àwọn wọ̀nyẹn nínú ìdílé tó tó mọ púpọ̀ ni tó sì níye lórí púpọ̀ torí ẹ̀ ló fi lọ mú wá nídìílé bàbá ńlá bàbá bàbá bàbá rẹ̀ bísí anabi wa ismail ọmọ ibrahim aleyhi masalatu wasalam gbọ́dọ̀ tó wá níbẹ̀ pé min an aatifa arba'ata min walad ismail mo nífẹ̀ẹ́ sí kí n jókòó ti ìrántí ọlọ́run ọba pẹ̀lú àwọn tí ìrántí ọlọ́run ju kí n bọ́kùn ẹrú mẹ́rin ní ọmọ ismail lọ yẹn ni pé ayé mo xarúrò ha mo nífẹ̀ẹ́ sí ju kí n sọ ọ́n onífẹsẹ púpọ̀ ju kí n sọ wọn di ọmọlábí lọ wọn kò kọlí so ha kí n sì bọ́ fún wọn kó níbẹ̀ ezihiya min anfasi aw min anfusi wa agla al anfus hiya min anfasi wa agla al anfusi ẹnu anfasu ló wà nínú tó níye lórí púpọ̀ ló wà ó tún wá jẹ́ ẹ̀mí tó ṣe pé ó tún wá wọn púpọ̀ torí ẹ̀ kí n rántí ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá yẹn mo nífẹ̀ẹ́ sí púpọ̀ ju kí n bọ́kùn mẹ́rin ọrú mẹ́rin nínú ọmọ Ismail rẹ̀ eléyìí sáfi yẹ wá wípé ìrántí ọlọ́run ọba tá a ṣe láàárọ̀ àti tá ní àṣálẹ́ yẹn ó lóorin púpọ̀ o kasi wo bó ti tó iwájú anabi wa muhammad sallallahu alaihi wa sallam tani sọ̀rọ̀ tèmi àtẹnìkọ̀ kan wa wàá jẹ́ pé náà àwọn àyè tí ọyẹ kó kálukú wa náà ká wá fún irú àwọn ìsìnkú wọn ìlélẹ́ yìí pé àwọn ìrántí àárọ̀ àti àwọn ìrántí ní ìrọ̀lẹ́ máa gbálẹ́ nínú tí mùsùlùmí gidi tí ó fi àmójútó rẹ̀ dáadáa àwọn ìrántí wọn yìí lọ́wọ́ lọ báyìí alákọ̀ọ́kọ́ ń bẹ̀. أعوذ بالله من الشيطان

يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم alákọ̀ọ́kọ́ nínú àwọn àtìkáàrò alákọ̀ọ́kọ́ nínú wọn òun náà ni a ayatin fi kitabillahi azza wa tó tóbi jù nínú kílọ̀ ọlọ́wọ́ bá a ti sọrọ lọ́pọ̀lọpọ̀ lórí àyà láti àlàyé síwájú náà. àti sọ fún wa níbẹ̀ yìí pé jumla mẹ́wàá lọ́wọ́ àwọn àyà yìí náà jumla mẹ́wàá lọ́wọ́ nínú rẹ̀. الله لا إله إلا هو أيقانيا الحي القيوم ودجي لا تأخذه سنة ولا نوم ودتا له ما في السماوات وما في الأرض وجل ما أنت الذي يشفع عنده إلا بإذنه ودماغه سبحان الله يعلم ما بين أيديهم وما خلفهم ودماغه ولا يحيطون بشيء من علمه إلا بما شاء بيده وسع كرسيه السماوات والأرض odi mẹ́jọ wala yahuduhu hifzuhuma odi mẹ́sàn wa huwa al-aliyyul azim odi mélòó bẹyẹ mẹ́wàá jumla mẹ́wàá ọ̀rọ̀ tó pé mẹ́wàá lọ́wọ́ nù ayà yìí tàbá sọ̀rọ̀ jumla àwọn jumalu mufida complete sentences yọ ṣe kí ni o mẹ́wàá ló ṣe o lọ́wọ́ àbẹ. a ti ṣe àlàyé àyà lọ. Sàbí tọ́gba àdìsí eléyìí wa òun náà ni àfọwọ́ báyìí ọmọ dáàbò lọ́bù yà lọ́rùn àyìnbó àbọ̀. Àdìsí ọ̀rọ̀ nípa rẹ̀ ní pípé òun náà ni pé àfọwọ́ báyìí ọmọ dáàbò. رضي الله عنه وارضاه كما في اقرا القوم kíni tó máa ń kọ́ olùkọ́ ẹjọ́ ọmọkùnrin á ní kájú nínú gbogbo àwọn sọ̀hábà kọ́lọ́n bá wọn yọ ní sàtì gbogbo àwọn sọ̀hábà làwọn. gánà láwo dóró mìntàbọ̀lì. abáwọ̀ bá yọ ọmọ káàd ó ní bí ada ṣe máa tó ń pè ládàá tó ń pè bẹ́ẹ̀. nílẹ̀ yorùbá tí wọ́n bá ní ẹ lọ síbi adá yẹn ọ̀kàrẹ̀ ni wọ́n ń tà nǹkan sí nìyẹn èsì kan ń kó nǹkan sí o ibi wọ́n ń sá ìdìbò tàbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn ó ní wọ́n ń pè ní adá yàmọ̀ pé ibi tí wọ́n bá ti ń fọ epo ni wọ́n ń pè lẹ́nu abẹ́ẹ̀ mà bẹ́ẹ̀ ah. abẹ́ẹ̀ rògbọ́n kàn sí àdúgbò lẹ́bu ni so ibi wọ́n bá ti ń fọ epo oní wọn pè ní kíni o ẹbù àwọn bí wọn sá nǹkan sí ada ni wọn pè àbá àwọn ìwáyé ọmọ káàdì wọn ní ààyè kata àmọ́ sí ada tábùrù ni wọn máa ń bójú tó ń bẹ wọn máa ń sá wọn máa ń sá yẹn tábùrù bẹ dáadáa láàyè yìí bàkàdé yẹn kóso tábùrù tá a fa ìwà kó síbẹ̀ ọwọ́ ń dínkù ń dínkù ó sì lè jẹ́ pé ibi báyìí ni ó ka délé àná tí ó tó wá dáa rẹ gbogbo wá débi tí tó dé yìí fa àwọn sábà ọ̀gá àtàlẹ́ yìí láti ẹ̀ àfàwọ̀ ọ̀bẹ yọmọ káàbọ̀ wá ní pé lálẹ́ yìí tí mo dínkù yóò sojú mi bí èkúté ọlọ́wọ́ mẹ́wàá ni gbẹlẹ́ ọ kéńkéńkéń náà ni yóò sojú mi lálẹ́ yìí àwọn náà wá di ọdẹ láti sọ ààyè yẹn. فإذا هو بدابة شبه الغلام المختلف ló bá rí dábà kẹrin kan tí ń bọ̀ wá dábà yìí ọjọ́ ọ̀dọ́ ọmọdékùnrin tó ń bàlágà ọmọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ń bàlágà ọjọ́ ṣùgbọ́n ẹran ni. fasalamu aleyhi ló bá sálámà sí i. فرد عليه السلام ونبى سلم قال فقال من أنت أفوى أبي من كعب بن كتاني و جني أم إنسي سالي جنون جنونيو أبيا يو كان جني أفا فورني الجنة تأويل ìnséyò ìnsánù ẹ ìnsánù yẹn ẹyọkan rẹ ó ní ìnséyò àlìhínsù jámù ni gẹ́gẹ́ bí àlìhínsánù náà tẹ ti tún máa wí náà. tọ àlìhínsù jámù ni àlìjẹnù jámù ni ẹyọkọ̀ọ̀kan rẹ ní àlìjẹnẹyò tàbí àlìhínsìyò. ọ̀gbẹ́ni kan tí ọba ṣe wá sí wọn ni ànàlìjẹ ní iyò mo hèdè ní sí ní àlìjẹnú làwọn méje lórúkọ àwọn kílé tí ọba jẹ ànàlìjẹ ní iyò èèyàn lè mí o mo hèdè ní sí lórúkọ mi àlìjẹnú iyò wọn sọ apá àwọn ọba yẹ ọmọ káàbọ̀ wọn pẹ̀tọ̀ ẹran mórí àbẹ́yàn táà ni wọ́n o àlìjánu àbẹ́yàn ilẹ̀ ní ìwà sọ ọ̀rọ̀ ti níyò oníkèsè yàn o kèsè yàn o àlìjánu ni. kọ́ọ̀lì afáwọn ọ̀gbẹ́ni ọmọ táàbù wa sọ báyìí pé fanáwí ni yàrá bí rí ọwọ́ ẹ̀ náwó ẹ̀ kí ni kí n rí i. fana wàlà hó yẹda hó lọ́ba na ọwọ́ rẹ̀ sí àfàwà ọba yìí ọmọ ká fẹ́yìndà yẹdu yẹdu kálídé ọwọ́ rẹ̀ ọba orí bí ọwọ́ ajá ọwọ́ ajá lọ́wọ́ rẹ̀ wọ́n ṣáàrú hó ṣáàrú kálídé irun ara rẹ̀ náà irun ajá ni láti gbàgbọ́ yẹ pé ó ní pé fẹ́yìndà àbúwà bíi dáàbà tì ó ní dáàbà kan ètò ìsèpéṣẹ́ ti kálíkò lámúlẹ̀ mọ̀tẹ́lẹ̀ ọjọ́ ọmọdékùnrin tó ṣẹ̀ṣẹ̀ yọ lẹ́ni tí bàlágà tó ṣẹ̀ṣẹ̀ bàlágà ló sì jọ ṣùgbọ́n dábàá yọwọ́ ẹ̀ títa ti rí lọ́ba yọwọ́ rẹ̀ nígbà tí ọwọ́ rẹ̀ tí ó wọ́wọ́ rẹ̀ ní ọwọ́ ajá ni nígbà tí ó wọnú ara rẹ̀ nínú ajá ni. kọ́lá fáadà kọ́líkọ́lì chẹ́ni afọwọ́ ọ̀bẹ yìí ọmọ káàbọ̀ ní àhà ẹ̀dá àlìjánu lélẹ́yìí. ẹ̀dá kùn ẹlẹ́ kú lọ́rọ̀ sọ́jà o. ẹ̀yìn bá ti fi ń yọ̀bọ̀ ní èèyàn ti pé tọ́ lónìí kí n ti sọnú ilé èdè bọ̀ yìí èdè bọ̀ yìí. ọlá àwọn ọlá àtìkí àrùn náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́lọ́ ọba ìlẹ́kẹ́ ọlá ti rọ àwọn ọlọ́run o ìnáyà ọlọ́run ló gba wájú ọlọ́run fún wọn ní àǹfààní pé wọ́n máa rántí wọn lọ́lọ́pọ̀lọpọ̀. قال الجميع تقول قد علمت الجن أن ما فيهم رجلا شد مني أما في قصير فكانوا وتبروا بلوبي قال أبا أبي وصفي فما جاء بك إلى عاتبي àrí ati àti mọ̀pálìdì ọ̀nà ni ọtí ọ̀wá lè àrí ọ. ọ̀l àlùjáde yẹn wá sọ pé gbàlá ọ̀nà ànágàtọ̀ ètò sọ́dà kan o dé ti bọ̀ wá wípé ọlọ́rẹ̀ ni ọ onífẹ̀ẹ́ sí àti máa ti sàrà. fọ̀dínà nùsí ibùmí tọ̀ áàmì àwọn náà bá wá abẹ́gbàgbọ́ wa ní oúnjẹ rẹ̀ tó máa fi ti sàrà. قال أبا أبي مكاب وصيكي فما ينجينا منكم إلا للتوكل دول إن الله ومدين يقول على الجنة قال الجنة قال هذه الآية التي في سورة البقرة آية كنت تبين بقرة هنا هنا الله لا إله إلا هو الحي القيوم هنا آية هنا bàbá ti máyà yẹn ṣe wàhálà. من قالها حين يمسي أجير منا حتى يصبح ẹni tó bá kà láàárọ̀ ẹni àbálẹ́ wọ́n làkó lọ́rọ̀ lọ́lára wa lọ́dọ̀ wa wọ́n làkó bí aburú wa títí ìlú òfin mọ́. wọ́n máa ń kọ́ lára àhínà yóò fi lò ẹni yóò tọ́ bá tún wí nígbà tí ilẹ̀ ẹ̀ma tó jí òjì ìrànmí nà wọ́n tún là ọ́ lọ́wọ́ tún sọ kó níbi àbúrò wa hàtà yóò fi àdúgbò tí ó fi di àtàlẹ́ wàlámà àbúbáhà àtà rasulullahi sallallahu alaihi wasallam nígbà tí a bá wọn bá yẹ ọmọ káàbù jí tó dá sùbà wà lọ bá nàbì sallallahu alaihi wasallam fàdákẹ́rọ̀ gáàrí lọ́wọ́ àwọn torí fún àdẹ́bí sọlọ ọ̀kọ́ sọ́dà kọ́lùkọ́ bíi ọ̀rẹ́ ẹ̀gbin ẹni ẹ̀gbin òun ẹni ìdọ̀tí òun òdodo lọ́sọ̀. hadith yẹn alḥakim gbé jáde sheikh alalbani sọ pé sàhéèni anigba lọ́wọ́ lọ sàhéèkù tẹlifíìbẹ ọtẹlifíìbẹ tó àtàwọn yòókù tí wọ́n tún wọ́n tún kọ síbẹ̀ ìpalẹ̀mọ́ látọ̀ wà fún ayatollah kò sí fún àwọn ètò àti mọ̀tẹ́lẹ̀. kọ́ọ̀lùhó jórùnà wọ̀lì jórùnà owó amóhùnjẹ́ ìtẹ̀jùsẹ́ fi dàpọ̀ ibi tí wọ́n ti máa ń bẹ tábúrú. wọ́n fi pè ní ada àyètò wọn sàbí tí ó bẹ tí ó fi gbẹ̀yìn. kọ́ọ̀lùhó bìdá bá ti ń ṣẹ́fí kálíkùlá ọba rí ẹranko kan ẹran kan tó jọ ọmọdékùnrin tó ṣẹ̀ṣẹ̀ bàlágà ayé alibáàlìbò wọlùmánà anáhùrọ àmàlùkọ hajjumọkọ ká hajjumẹlẹgbọlámi alibáàlìbò orí ẹ̀dá kan ẹ̀dá yẹn dábàá ni ṣùgbọ́n ìrísí rẹ̀ ìrísí ìrìnpa ẹni tó ọmọkùnrin tó ti bàlágà ni kálọ̀ owó ṣe rí tí èsì nǹkan kékeré ó tóbi ní ẹ̀dá sátìmọ̀ pé sàmáníkà wò ó egbé nínú àwùjọ wa yìí ọmọ ìyá fẹ́ sọ fún ti bàlágà èyí ní ẹ̀wù gíga tí ọba jẹ́ pé nọ́ọ̀mà gíga tí èsì fẹ́ẹ́ tọ́lọ́ ní kọ́ọ́rán ẹ̀wù bí tó lè gbadé dídábọ̀ wa máa bọ̀ nírú rí sí yẹn sọmọ pé bí ṣe ń gbẹ́sẹ̀ kan sí ọ̀dọ̀ èèyàn lèyẹn náà mọ gbẹ́sẹ̀ kan fẹ́yìn bá fi ń kan bọ̀ wá léèyàn mọ gbẹ́sẹ̀ kan fẹ́yìn torí rí sí ẹran ni ṣùgbọ́n jọ odidi ọkùnrin tí níbi tí ọkọ ọmọdékùnrin tó ti bàlágà. kọ́ọ̀lùwò òjìràn gbọ́dọ̀ tó wá bẹ́ẹ̀ pé òjìràn ayé ó fi lọ owó kìyà wọ́n sọ wọ́n gbà wọ́n là á kó níbi àbúrò sábẹ́ tẹ̀mú lè ṣe mọ́tọ́ bá ti ń kí ara rẹ̀. ẹ pé nítòótọ́ kúnnà máa àádọ́ mi àyẹ̀sìn sí kìtàbílà abẹ pẹ̀lú àyà tó tóbi nínú tí Ọlọ́run bá ti ọlá ìgbà lọ. sọ́wọ́n náà ká mójútó ká mójútó dáadáa àtùmọ̀pẹ́ náà àyà sí kò sẹ́yìn pé gẹ́gẹ́ bí sẹ́kìlì sáà ní fẹ́ ní àti sọ́ọ̀ pé tó o bá fẹ́ mọ̀ pé ìdá ni wọ́n pa tó o bá ní ìgbàgbọ́ dáadáa tó o bá fi ó ní sẹ́ni ẹ̀ ń sè èfi ọ̀tẹ̀ ojú àwọn èèyàn ní ojú tiẹ̀ kò ní rìdà ìjọ òní ojú tiẹ̀ asàtìrì onírànwọ̀ wọ́n máa rí ìgbà tó lóun fi nǹkan mọ ojú ẹni o abẹ́rẹ́ tó fi rán aṣọ lòun kì bojú yìí o abẹ́rẹ́ tó fi rán apò kìíní ni o báyìí títí tẹ́lẹ̀ òun kàn án múlẹ̀ gbẹ́lẹ́ bá múlẹ̀ gbẹ́ báyìí èyí rò ojú ní tẹ́kìní o ní ó ti bọ̀ torí pé ó ti dán ojú àwọn èèyàn. tó ayé tẹ̀lé kò sí ayé àtúntò mi púpọ̀ ni o ẹ jẹ́ ká àná ìgbà mójútó kíkà rẹ̀ tá n kà lẹ́yìn àwọn sọ̀làwà ó tún yàtọ̀ sí ìta sọ yìí o sẹ́mi pé sẹ́yìn sọ̀làwà ládàá tiẹ̀ ní pé kò sí ẹni tí bá ń kà ní gbogbo ẹ̀yìn irun kò sí tí ọkọ̀ fún láti pé kọ́ mọ́ wà lùjánà tó kókó lọ ikú nìkan ló kú tí ò ní jẹ́ òkèlè wà lùjánà. ìwà ti pé wọn náà wọ́n á sọ pé ọ̀ kí ni àlùjánà tí wà fún àwọn àtúnṣe kí ni àbájí kí kúrì tí ó lẹ́yìn tọ́lá tó tọ́wọ́ lọ́sìn kan tí ó tún àwọn òǹkẹ́ tó ń ṣe òǹkẹ́ ọ̀bàjẹ́ ọ̀ àtàrà rẹ̀ àmójútó ǹjẹ́ ó jẹ́ kí dáadọ́ lè máa lọ lára wa ǹjẹ́ ìdí máa ba dáadáa jẹ́ àti oníjókòó ṣẹlẹ̀ sí wa. eléyìí ni díkìrù alákọ̀ọ́kọ́ wọ̀kọ̀dì taqaddama sharhu al-aya títú àyà yẹn àti kà síwájú àti sàlàyé rẹ̀ kálọ̀ wọ àyè tí ó wà nínú tí a wọn ò rí bá ti ṣe àlàyé rẹ̀. díkìrù bíi tó tẹ̀lé òun náà ní ta lè pè pẹ̀lú èdè tó súnmọ́ torí àsìkò wa ní alìmọ̀ àgbèdá. àwọn súwárù mẹ́tẹ̀ẹ̀ta tá a fi máa ń wá ọlọ́run ọba ní olùsọ èdè àmọ́sí al-Ikhlas wal-Falaq wan-Nas yìí ni wọ́n pè ní alìmọ̀ àgbèdá. tiwọn náà àti kárí kọjá lọ àti kárí kọjá lọ àti kàlàyé ẹ̀ ṣùgbọ́n kọ́ máa jọ lásán á tuntun ní òrìṣẹ́ á tún lórìṣẹ́ Suratul Ikhlas àwọn ìṣòro àti ọjọ́ wípé ìròyìn ọlọ́ àfọ̀mọ́ ọlọ́ ló ti pányán òní. sọ́rọ́ dábẹ́rẹ́ pẹ̀lú. قل orí anábì sọlọ sọ pé ló wà lọ́wọ́ àhàdì owó ọlọ́wọ́ kan sọ ọba yẹn lọ́ba tó ṣe gbé gbogbo tọ́jà pátá ní gbogbo kàtà sí ronú parí òun òkú ní ẹ̀dá rẹ̀ àti lórí a ọ̀rọ̀ eléyìí ọjọ́ wo sọ̀kè báyìí o sọ̀kè ló lè là ó a sọ gbogbo tọ́lọ̀ dá padà yóò máa jíròó nù kan ọlọ́run ọba torí pé àdámọ́ ni ọba yìí làmìyẹ nìyí kò bímọ wọn làmìyẹ ò làdùn òsì bí wọn làmìyẹ kò làbò kó wa àti kò sí ẹnì kankan tọ́jú ẹgbẹ̀rún lọ́jọ́ àfiwé lọ́jọ́ àtijọ́ sọ́dà gẹ́gẹ́ bí ọlọ́run tó jẹ́ irú kọ́lọ̀ nínú gbogbo ẹ̀dá rẹ̀ kò sáfiwé kọ́lọ̀ ọba nínú gbogbo ẹ̀dá rẹ̀ tó dá. àwọn náà mọ̀ pé bí sùrọ̀ ìṣeré yìí ẹ̀yìn ńlá ni kọ́lọ̀ ọba tí ọlá rẹ̀ ga jùlọ. ó ti jẹ́ ẹ̀yìn ńlá ìdí èèyàn bá wí á ọlọ́run máa nífẹ̀ẹ́ sí púpọ̀ ọlọ́run nífẹ̀ẹ́ sí. ìbáyẹn ẹ wà wá náà láwọn tá a tẹ̀ ìjọ mẹ́ẹ̀ẹ́dẹ́yẹn tó sì bíbá ìkílá ní dúkìá wo la ní èèyàn mélòó lọ́mọ wa sẹ́ni ká bá bẹ̀rẹ̀ sí ní kíyàn báyìí nínú àtàwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó wọn sọ pé ah, ilé rẹ ló ti wá ẹni rẹ ló bí ọ ọkọ pẹ̀ọ́ rẹ ọláyà rẹ omi máa rẹ oníkìní kan rẹ ó wá bẹ̀rẹ̀ sí ní yíyàn sẹ́mọ̀ yìí pé tí bá ń bẹ lápò èèyàn tí bá ń bẹ lápò èèyàn kò gbé ẹkún mi kò tọrọ owó lọ rẹ kó ká bẹ̀rẹ̀ sí ní kó sá ń sọ̀rọ̀ ni kò ní mọ̀gbà tí wọn ló ṣe báyìí tí ó tọ ọba kò tó pẹ lọ fún ọkùnrin kọmọbéèrè wo àlelọ lẹ́yìn náà rí àwọn lọ́balọ́ba yìí kàkàkí bá bẹ̀rẹ̀ sí ní fún wa kàkàkí ẹ lọ ní fún wa péré yẹn bàbá wọn nílùú ní báńkì wọn náà kọlu ní pé wọn bí lù kì í bàbá oníṣẹ́kẹ̀rẹ̀ tí ọba fún wọn ní gbogbo nǹkan yóò ṣe báyìí abẹ́ ni pé ọ̀kàrẹ̀ ọ̀yá yìí ọmọ òun kì í tọ́wọ́ á ní nǹkan lọ yóò sì tún lọ fún wọn ní nǹkan títóbi fọ́nà ọba ọba tó ṣe pé kò bùkátà nìkan kan ní gbogbo ẹ̀dá rẹ̀ gbogbo ẹ̀dá ní bùkátà rẹ̀ kéèyàn wá ní ọlọ́run báyìí ẹ wá wo ìtàn tó lè wà ń bẹ̀ fún yẹn. suratul falaq ó rí àná sọ pé a'udhu tó ṣe fún náà lọ́dá mọ́sádì ní sẹ́rù ìmọ̀ kọ́lákọ̀ kó o níbi aburú gbogbo tó dá pátá ẹnìkan wá lóhùn ránjú tí wò sínú tọ́lọ̀ dání nínú tọ́lọ̀ dání wọn náà wà torí pé òkú lùmọ̀ sí wà lọ́ọ̀ gbogbo tó bá ti yàtọ̀ sí ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá wọn lè kò ní ẹ̀dá ni ìdáni olùwà sáájú ọlọ́wọ́n ọba kó o níbi gbogbo aburú tọ́lọ̀ ọba dá wọ́n mi ń ṣàbẹ̀wò ọ́ ìdá wakọ̀ àti kúrò níbi aburú òru nígbà tó bá da òkùnkùn òru rẹ̀ múlẹ̀ tẹ ẹ mọ̀ pé lóru yìí ni gbogbo ẹni tí ń ṣe bí máa ń fẹ́ sọ pé òun ṣe bí wọn ni wọn tajà Allah subhanahu wa ta'ala kíkọ́ gba ọ̀kọ́ la ọ̀kọ́ sọ kúrò níbi aburú òru àti gbogbo nǹkan tó rò ṣe kí ni o tó ṣe kó kó sí nínú òkùnkùn àtàbúrú wọn mi sẹ́nu ní fàtà ti pèlè ọkọ̀ dàtí kúrò níbi aburú ẹni tí máa ń tu tí ó fi atẹ́kùn pẹ̀lú tọ́ díẹ̀ sínú kókó ìsàlàyé yẹn pẹ́ ní tí àwọn alábàtì onídàáta sí ó lè lọ wá òkun lọ́ba wá òkun yọ wá pe àwọn gbólóhùn tí ó pè sí yọ wá ta kókó rẹ̀ tọ́ gbèsè ayé lágbájá ló ń ta kókó ẹ̀ báyìí o kó sì tó ń ti ta kókó ẹ̀ kí gbèsè ayé rẹ̀ mọ́ ní ìtumọ̀ mọ́ fẹ́ fẹ́ lọ́fọ̀ àtàtì nù àwọn àwọn òpìdánbìnrin tí wọ́n máa ń tu sínú kókó wa min sharri hasidin idha hasad àti kó níbi aburú ké aburú nílara oníkéta nígbà tí wọ́n ti kéta sẹ́mi kó oníkéta ọ̀lẹ́ tí ọmọ pé kí ló dé tẹ́ pé lágbájá lọ́rọ̀ kọ̀ lásìkò ó sì jẹ́ tẹ́ kó lọ́lọ́ lọ́lọ́hùn lọ́ mọ́ka mọ́ka yẹn kó tiẹ̀ rìbó kẹ̀ wọ́n fà kó lọ́wọ́ ẹ̀ ìpè kọ́ dọ́dọ̀ mi ò ṣùgbọ́n kọ́ má jẹ́ fóun gan ni lọ kí ló dé ìkẹ́ ọlọ́run kó ọgbà ètò bẹ́ẹ̀ lọ kíkọ́ wa máa lérò pé kí dẹ̀rọ náà kú lára ẹnìkan kó dàbí òní dọ́dọ̀ tiẹ̀ àti kó níbi aburú rẹ̀. sọ́rọ́tù náà qul a'udhu bi rabbin nas sọ pé mo wá ìsọ pẹ̀lú ẹlẹ́dàá gbogbo àwọn èèyàn. malikin nas olùkápá gbogbo èèyàn ní ọlọ́wọ́n ọba náà. ìlànà náà ẹni tí a gbogbo àwọn èèyàn yẹ kí wọ́n máa jọ́sìn fún lótìtọ́ lódodo ni min sharri alwaswasi alkhannas kò níbi aburú ròyìnròyìn alkhannas shaitan. alladhi tó ṣe pé yorùbá wíṣọ bí suduri náà a máa dá ròyìnròyìn sínú gbáyàwó yẹn. min aljinnati nínú aburú táwọn àlìjẹ̀nù wọn nà àti ti àwọn ènìyàn. ìtumọ̀ rẹ̀ ní òrèfé òun náà látúwìí torí pa tuntun ṣeré kọjá lọ. sábẹ́ tó gba hadith yẹn wá òun náà ni abdullahi ibn quraysh radiyallahu anhu wa jaa fi hadith man qalaha thalathan aw thalatha marratin ẹ̀ ń bá wílẹ̀ mẹ́ta hina yusbih nígbà tó jí wa hina yumsi àtìgbà tó lálẹ́ kafatuhu min kulli shay àwọn sọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ti tó kó níbi gbogbo nǹkan tó bá wí lẹ́ẹ̀mẹ́ta nígbà tó jí orí lẹ́ẹ̀mẹ́ta nígbà tó ń dá tó ń jà sálẹ̀ ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlọ́run fi àwọn sóra mẹ́tẹ̀ẹ̀ta tó ké yóò fi tó kó níbi gbogbo nǹkan pátá ẹni pé gbogbo aburú ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlọ́run sọ kó níbẹ̀ yóò sì là yóò sì gbà yóò sì yóò mú aburú yìí tó lágbára yóò mú kó. ẹlòmíì ni wọn lè sọ pé bọ̀ sẹ́ẹ̀f tí yẹn bá wí gbólóhùn yẹn tí yẹn wà nù kásẹ̀ǹtì wa tẹ̀lẹ̀ bí yẹn kú kọ kó o ṣe gba yẹn bẹ́ẹ̀ wọ́n gbà toro ṣe é ṣe káyọ̀ pé ní tí ìbá gbé bọ́yẹ̀ tí ìbá ṣẹlẹ̀ sí ọ kò ní jára ayé ìtò wa ní jára ọ. bọ́yá tó ọba kú lásìkò sẹ́ni ọba kú lásìkò yẹn kó ṣe é ṣe káyọ̀ pé lè ṣe sábàbí ríta rẹ̀ bí wọn bá bẹ̀rẹ̀ sí ní gbé káàkiri wọn gbé lọ sọ́ọ̀tì ṣé gbogbo tó ti ń ṣe látàárọ̀ ayé rẹ̀ àwọn fẹ́ jésù lólúwarẹ̀ àbọ̀ àtolùbalà rẹ̀ àbọ̀ òní gbà èsì sí ọ̀yọ́ wọn lè lọ sọ pé òun gbà ọlọ́dà púpọ̀ làwọn àbí aburú àwọn ti mọ̀ pé ikú hatmon lazimon gbẹgbẹ ni a ọ̀nà tó kálukú gbà lọ lọ́yà tọ̀tọ̀ sáwọn sàhábà tí wọn lọ jagun tí wọn kú sóko sí wọn fi zikiro man lam yamut bis-sayfi mata bi ghayrihi ta'ajjadat al-asbab wal-mawtu wahid bí kẹ́ńtà àwọn ọ̀jọ̀gbọ́n ti olùwàmọ lámì ẹmọ tó gbé sẹẹfì máa tábì ẹwà yìí dáadáa ti lẹ àsìbáàbò wọlé màá tó wà hídù ẹni tí ọba kú pẹ̀lú dà yóò kú pẹ̀lú kàmí àwọn òkùnfà kú lọ́yàtọ̀ ọ̀tọ̀ síra wọn o ikú kan ṣoṣo náà èyí sì kú dúró yẹn lọ àmọ́ bóyá wọn máa ń kú dúró yẹn lọ nínú èdè Yorùbá nínú èdè lágbáwá wọn yẹ kú dúró yẹn lọ afúdọ́lù fíìlì tá a fi máa sọ pé nǹkan lọ́lá ju nǹkan lọ ewu ọ̀rọ̀ kú bẹ́ẹ̀ alágbájá ọwọ́ kú ju lágbájá lọ èèyàn tó ń kú náà ni ó sì súnmọ́ kó wà bẹ́ẹ̀ ní èdè tiwa náà àbí èèyàn máa ń kú ju yẹn lọ ni èèyàn kú ju èèyàn lọ ní tí wọ́n lè máa sọ ni pé èrò pọ̀ bí òkú rẹ̀ síbi àìníṣìn àbí wọ́n láwọn tẹ̀yẹ fún òkú rẹ̀ ṣùgbọ́n tó kú ju àwọn kú ju àwọn lọ ni àméjèèjì jọ àwọn mọ́tò wọ́n jọ kú wọ́n jọ kú náà ni àwọn ni wọ́n kó òkú ju lágbájá lọ òkú tó kò sì kú jù lọ bákan náà ni wọ́n ti kí ni o wọ́n jọ kú kódà orí ẹnìkan gé gbogbo ẹsẹ̀ rẹ̀ lóge wọ́n wọ́n tẹ wọ́n lọ mọ́lẹ̀ ni ilé ara rẹ̀ pé wọ́n kú náà ni kò sí pé kú ju ẹnìkan lọ́mẹ̀. àlàyé tiẹ̀ náà wọn náà rí kọjá lọ gẹ́gẹ́ bí àtìmọ̀ sọ̀kábọ́sí dékìrò ẹlẹ́sìn kan níbi náà. أصبحنا وأصبح الملك لله والحمد لله لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير رب الأرض خير أمري هذا اليوم وخير ما بعد وأعوذ بك من شر أمري هذا اليوم وشر ما بعد ربي أعوذ بك من الأمل وطول الكبر ربنا أعوذ بك من عذاب في وعذاب في وإذا أمسى قال أبقينا وأمسى الملك الاسلام وإذا أمسى قال ربي أسألك خير ما في هذه الليلة وخير وخير ما بعدها وخير ما بعدها وخير ما بعدها ورحمه بك من شر ما في هذه الليلة وشر ما بعدها. díkìrú ẹlẹ́ẹ̀kẹta lélẹ́ yìí. ètò ṣe yí pé ẹ̀gbà wá yẹn tàbí tó gbà wá ní Abdullah ọmọ Mas'udin radiyallahu anhu àtọ́ kàrin nínú àwọn tàbí àgbà tàbí hadith yẹn ti bẹ̀rù sahih máa mọ̀ wá Muslim. onínú àwọn àbíká àrọ̀ láti sálàm tó buwọ́ lókun wa. òun náà ni asbahna. وأصبح الملك لله أجيو gbogbo ìkápá pátá ọ̀dọ̀ Ọlọ́run ọba ló wà bẹ́ẹ̀ náà ní tọba dalẹ náà amusẹyìn náà wà amusal mulkulillah alalẹ báyìí o adàtálẹ gbogbo kápá ọlá pátá àti gbogbo kápá nǹkan ọ̀dọ̀ Ọlọ́run náà ló sọ wà kò sẹ́ni kankan tó lè kà má lọ́wọ́ sẹ́ńpẹ́ ká máa ro eléyìí o wà á jẹ́ mùsùlùmí pápá jùlọ tó bá ń tẹ̀sùn náà dáadáa lẹ́yìn ìgbà tí wọ́n ti jí tó sọ gbólóhùn ìgbà tó lálẹ́ tó sọ gbólóhùn kí wàá lólè kí ló tún lérò pé nǹkan tó ń bẹ lọ́wọ́ ẹ̀ nìkan sínú. àbí wàá kọ́ ló wí pé am asbahna wa asbah al-mulku lillah amsayna pé tó lọ yẹpẹrẹ ara rẹ lọ́dọ̀ ọlọ́rọ̀ kí ló ń tọ̀ wá kó sílé kí ló ní láyé tí èsì pé gbàgbà kúkú ọlọ́run ọba ni ó dojúkọ ọba tó ọmọ pé gbogbo ìkápá yẹn ń bẹ lọ́wọ́ rẹ̀ olólè ti mú ọ ọba tó ní ọlá lẹ́kọ̀ọ́ dàtálẹ̀ yẹn tó ọgbà pé gbogbo ìkápá yẹn ò tún kú lọ́dọ̀ rẹ̀ náà ọwọ́ rẹ̀ náà lọ́wọ́ ọba yẹn náà ni ọsá di òun náà ni odó tí oníkọ́ tọrọ lọ́wọ́ rẹ̀ àdúgbò ni wọ́n tún ṣe wá ń ròyìn pé ah, ẹ àwọn kan bẹ ìkápá àdúgbò yìí ọwọ́ wọn lọ́wọ́ o wọn bá ní ó tu yóò tu tọ́ba ní ó dé yóò dé lẹ́yìn ìgbà tó ti sọ pé àtúbáhìnà wà àtúbáhìnà mọ́lẹ́kù lè dà wà àmúsáyìnà wà àmúsáyìnà mọ́lẹ́kù lè dà tó ti rí owó ìtààrọ̀ ní àtúbáhìnà owó ìtààtàlẹ̀ ní àmúsáyìnà lọ́ta ló lérò tó ta ló tún wá lérò pé kápá kan bẹ lọ́wọ́ rẹ̀ tó jọ ọlọ́wọ́ wa lọ. gbọ́dọ̀ sọ wọn nù hadith pé nínú ayé dàkọ́lì náà fi sọ̀rọ̀ àti wọn náà ṣùgbọ́n àbáyọ ti àbùsẹ́yìn náà dàkọ́lì náà fi màsà àti wọn náà sálẹ̀. mọ̀tàlàbìsí náà bẹ̀ ní ẹ̀mẹ́tì wàhíìsì min Allah ta'ala lẹ́ni tá ti kó sínú ìdẹ̀ra àti àbọ̀ náà wọ́n ti gbàgbé bẹ́ẹ̀ ni wọ́n wà kílẹ̀ nìkan tó wá fẹ́ máa fọ́n náà kàdé kan sí. a. Ah, wàá gba nákàlẹ wò ó gbèsè ànábì òun sẹgbẹ kan náà ah, a'udhu billahi minash shaitonir rajim ètò ọfẹ gbé wà ní shaitonir rajim lókù ńgbà tó ní gbèsè ànábì sẹgbẹ kan ọlẹ́wọ̀n shaitonir rajim àgbákò ni wọ́n pè bẹ́ẹ̀ sọ pé ní àgbákò ọlọ́mọ tó jẹ́ àgbákò tó tún fẹ́ gbé torí gbogbo ọ̀rọ̀ tó bá ẹ tàbí pé ẹ ẹ lè ní tó bá fi kú tà nẹ́bí ń ń sẹ́mi lórí jọ̀kan lèmi náà tó àwọn òfin ni màá fi á sí ọ lórí. ànítorí nákàlí nákàlí à tọ́ ọ bí wí o gbé òkúta lé tọ́tù kọ́ máa lọ ó sì jí oṣù ọlọ́nà. ok kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́ba bẹ̀rẹ̀ sí ni pé àwọn yá yí lò yáyínú yáyínú aa sásídẹ́ǹtì bíi ṣẹlẹ̀ kọ́má jẹ́ pé mọ́tò yìí ló ń padà síbi sànẹ́bí wa Muhammad sallallahu alaihi wa sallam torí pé wọ́n ti gbà pé ìwọ́n ti kú sí àárọ̀ báyìí pẹ̀lú ìdẹ̀rọ̀ ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ gbà jùlọ àti lábẹ́ àbọ̀ ọlọ́wọ́n ọba ìlẹ̀ kíọ́lá wo ti ń di àtàlẹ́ báyìí nínú ìkẹ́ àti nínú àbọ̀ ọlọ́wọ́n ọba ìlẹ̀ kíọ́lá ni wọ́n wà tá ló tún wá wá ọlọ́run bá ní ẹja lóde o bá a ti ń déhùn ẹjọ́ máa dénú ọkàn wa bẹ́ẹ̀ wọ́n mọ̀ ní awi lásán mọ̀ ní ẹ̀ ojúṣe yẹn àgbàlagbà lọ́wọ́ bàbá ti gbé àláwò a sì máa fi yá àyà tẹ̀ hmm? bí ẹ ti dúró bí ẹ bá dúró tọ́ bí ẹ bá dákẹ́ sáré yẹn bá yẹn dákẹ́ bàbá tọ̀ bóyá tó àtàǹsì náà ló tún gbà pé iná lẹ́fẹ́ fún wa ní ẹ̀jẹ̀ àtúntẹ́ ti iná wò. ásàtì oníkan ti wọn ètò yorùbá pè ní kíni òfò tó fẹ́ kẹ. ọlọ́run ẹ̀jẹ̀ àdúró tí o ọlọ́run ní kẹ́ẹ̀jẹ̀ ká dúró tí olùọba tó lágbára lórí gbogbo nǹkan òṣìṣẹ́ nǹkan kan sẹ́ni kankan tó lágbára lórí ọlọ́run ọba tí ọlá àwọn àti wọn sọ pé asibáhìnà wà asibáhà lẹ́mọ̀lẹ́kù lìlá wà alhamdulilá adíò gbogbo ìkápá tọ́lọ́wọ́n bá ní dé àwa ti tún dúpẹ́ fọlọ́run torí àìmọye àwọn èèyàn lájọ sùn táàjọ jí ṣíṣe bẹ́ẹ̀ tó ṣe bẹ́ẹ̀ bá wa fábí fàbùlì yìí ọ̀la rẹ̀ ni àìdí káwọn tọ̀hún yẹn ó jí mọ́ fábí àdèlè yìí déédéé rẹ ló fi ṣe o déédéé lọ́jọ́ fáwọn ọ̀la ló fi ṣe fáwa. ẹ ẹ̀kàn ni a máa dúpẹ́ náà pa jí náà ní títà bá wá jí káàrí rẹ fi jẹ ọpẹ́ kí a fẹ́ dá ẹ̀yìn a dúpẹ́ àrí tàbí kírísì ẹ̀mí wa. torí pé adùnbá sí ni lòun ẹrú òkun ni gbogbo ọ̀rọ̀ tí ọba ti nítumọ̀ ajẹ́pẹ́ yóò kó nǹkan kùn lásìkò yẹn tí ọba ti sí tí ó kó sí kùn òun ò rí orí nínú ìgbésí ayé ìdí ẹ̀bẹ̀ yẹn mùsùlùmí dúpẹ́ lẹ́yìn ìgbà tó tún dúpẹ́ tá a sọ pé la ilaha illallah kò sí ẹni tíjọ tó tọ́sí ló ti tọ́ lódodo àbí Allah wahdahu la sharika lah wahdahu ọ̀kan ṣoṣo lọ́lọ́ òun jẹ́ fún illallah ọ̀kan gbólóhùn ìfi ìjọsìn nílẹ̀ fọlọ́hùn ọ̀kan nípa ń bẹ̀ la sharika lahu òun jẹ́ tawkidi fún la ilaha. kò sórogún fún ọlọ́run ọba tí ọlá rẹ̀ gbà jùlọ wọlá olùhàm tí ẹnu tí ẹ̀ sí ní ọgbẹ́ tí kí ni òní ṣe wọ́n wà ala kulli shay'in qadir tí ó sì ní agbára lórí gbogbo nǹkan pátá. kọ́ọ̀lù ìdá àmsà gbẹ́dọ̀ wọn pé tọ́ba lálẹ́ àyè ìdá màtá wọ àtọ́ba ti di àtálẹ́. وفي لفظ إذا أصبح أي إذا دخل في الصباح méjèèjì yẹn ọ̀sà gbé wa bẹ́ẹ̀ àmọ́ wà á ti mọ̀ pé sọ́ba àárọ̀ ní bẹ́ẹ̀ nítumọ̀ rẹ̀ tó ọba tẹ ẹgbẹ́ rántí sọ́ba tẹ rántí àṣùbà wọn pè é ní lágbáwá ni àṣùbò àṣùbà tó dá nísìn ó ti mọ̀ pé ní lágbáwá ni pé àárọ̀ nìyẹn tó dá nísìn àlùmọ́sá ti mọ̀ pé tìrọ̀lẹ́ máa talẹ́ òun náà nìyẹn gbòòlé yẹn ó ti yé yẹn dáadáa wípé tó kó ṣe rí nu tọba ti wá dàárọ̀ ó ti mọ tó wì tọba ti di àṣálẹ́ ó ti mọ tó wì yìí tọba ti jẹmọ́ tààrọ̀ tó àṣùwàhánà àṣùwàhánà ní bẹ́ẹ̀ yìí tọba jẹmọ́ sí àṣálẹ́ kọ́ àmùsẹ́yìnà àmùsẹ́yìnà kéde méjèèjì lọ́ máa wí o àṣùwàhánà wà àmùsẹ́yìnà méjèèjì wọn ti dáwé máa yan gbogbo ẹ̀ láàárọ̀ máa yan ọ̀rọ̀ lẹ́kúnrẹ́ wọn lọ́mọ bó sì rárá o àṣùwàhánà níbi tààrọ̀ àmùsẹ́yìnà ní kíni o yàtàlẹ́ káfura sí dáadáa bẹ́ẹ̀ dàgbà torí kọ́kọ́lọ́kọ́ bí èsì kìlẹ̀ òun kì í fura. gbọ́dọ̀ wà fún alimọ́lìkùlìlá wà ẹ̀bà ọlọ́hùn wà fún alimọ́lìkùlìlá ayé ìtàmárọ̀dà wà mà alimọ́lìkì wọn tasọ́rọ̀ fìlìlá ìtàhálà. ìtàpáyẹ̀ òkú lọ́wọ́ ọlọ́run ìnlọ náà ní ṣe ńlọ náà ní. láàárọ̀ látàlẹ́ ní gbogbo ìgbà ọlọ́mọba lóní ní gbogbo ìgbà ní nǹkan yẹn lọ lọ́wọ́ ọlọ́run náà lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run ọba lọ́wọ́ ó lọ́ba ti ṣe gbogbo nǹkan yẹn lágbájá bá mi mójútó lónìí mo fẹ́ sinmi kò sí ibi ọlọ́run ọba ìlú fiọ́lá kò sí mbẹ ọwọ́ ọlọ́run ọba gbogbo ẹ wa. kọ́ọ̀lù rọ́bì ayé yàrá ìwọ ọlọ́run ọba ò pè ọ́ ó pè wọ́ ọlọ́run àti tálùkà khayra ma ha khayra ma fi hadha al-yawm mọ̀ ń tọrọ lọ́dọ̀ wọ lọ oore ti ń bẹnu ọjọ́ tí mo wà yìí. ẹ̀gbẹ́ gbàtà ìfàjàre ti yọ tá a ti sọ láti sọ kìí tán àti wà ní ọjọ́ àbá àti wà ní ọjọ́ ń gbàtà ìfàjàre ti yọ àti wà ń bẹ̀. mọ̀ ń tọrọ oore ti ń bẹnu ọjọ́ tí mo wà yìí. tọ́ba jẹ́ alẹ́ ní hadhihi al oore ti ń bẹ ní alẹ́ tí mo ń wọ̀ lọ ọlọ́run أي الخيرات التي تحصل في هذا اليوم oore tí ó ń tẹ̀lé lọ́jọ́ òní ọ̀tọ̀ rẹ̀ lọ́dọ̀ wọlọ́ àó hàdì ìlẹ́yìnlá tàbí ooru tí ó ń tẹ̀lé ní alẹ́ yìí ọ̀tọ̀ rẹ̀ lọ́dọ̀ wọlọ́ min khayrati dunya wal akhirah nígbẹ́ nínú orí ayé nínú orí al-qiyamah amma khayrati dunya orí ayé tí wọ́n tọrọ lọ́dọ̀ wọlọ́ nínú rẹ̀ àlàyé ńlẹ́lẹ́yìí o wàhíyà sóòlù ní àmì òun náà ni kéèyàn orí àwọn ìdẹ̀ra ìdẹ̀ra ìdẹ̀ra ìrọ̀rùn kéèyàn orí. wọ̀lámù kéèyàn orí ìfọkànbalẹ̀ ìfàyàbalẹ̀ ká lè fẹ̀dọ̀ lórí òróǹro kárólú ni kéèyàn sùn kọ́mọ̀ kó ń lè hàn án òní máa sunu àsùndílẹ̀ mú pé tí wọ́n bọ̀ yìí. bákan náà wọ́n sálámà mọ́ tọrọ ọ̀la kó o níbi aburú mọ rẹ̀ lọ́dọ̀ ọwọ lọ́wọ́ bá ìyẹn ni pé ní orí ayé nìyẹn mọ pẹ wọ lọkọ làmí mi tọwa rẹ ti lẹ́yìn níbi àwọn ajá lóru wọlé báyìí lálẹ́ lóru làmí o. ní fihì àti àwọn ìṣẹ̀lẹ̀ ewu tí máa ń ṣẹlẹ̀ nínú lórí ayé. wà á máa fẹ́ ìrọ́tò àṣírọ̀ àwọn orí ti àlùkìyàmà ọ̀yẹ́ àṣọrò tàwọn kéèkọ̀ òun náà ní pé kéèyàn ó ṣe déédéé gbòǹgẹ́ ọlọ lé èyíá ní lẹ́yìn àníyàn òkú ọ̀lẹ́yìnlá kéèyàn ó lè yí ọjọ́ èèyàn àti òru èèyàn bí sọlá àti wọ̀tẹ̀fẹ̀ láti rí ìjọsìn ti kọ́lọ̀ pẹ̀lú pé kí n dákun gbogbo òun tí ń kì lónìí ní afọ́jú ní mi lára kí n rí kí n rọrùn. bákan náà gbogbo àná abílà ti ń ṣe dákòjọ́ ọ̀rọ̀ fún mi láti ṣe àwọn àfọ̀mọ́ tí màá ṣe dákòjọ́ ọ̀rọ̀ fún mi láti ṣe wọ̀kẹ̀rọ̀ àtẹ̀kùrán kíkà alukur'an mi náà dákòjọ́ ọ̀rọ̀ fún mi wọn náà kò dáa kàtí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú gbogbo àwọn iṣẹ́ tọ́jẹ́ tẹ́tí yẹn máa ń bá pàdé ní alùpùpù tí ó jẹ́ ìrọ̀rùn fún yẹn lálùpùpù inú sálùpùpù yẹn náà orí alùpùpù dákòjọ́ sẹ̀lẹ̀ sí. ọlùhù wọ̀ khayra ma ba'dahu àtòwé tí ń bẹ lẹ́yìn rẹ̀ ńlá níbi sàárọ̀ wa khayru ma ba'daha wa khayru ma ba'daha orí ti bẹ ní lẹ́yìn rẹ̀ láwùjọ di alẹ́ ha onítalẹ́ tóbi àdìsí tòhó oníbẹ̀mí ti àárọ̀. ayé alukali kọ̀yọ̀rọ̀ mọ́ tọrọ àwọn orí alẹ́ ti ta akébò ha bẹ̀lẹ̀ yọ tí ó gbẹ̀yìn òní tí ó gbẹ̀yìn ọjọ́ tá a wà yìí tàbó orí tí ó gbẹ̀yìn alẹ́ tá a wà yìí mọ́ tọrọ méjèèjì lọ́dọ̀ wọ́lọ́. قوله رب أعوذ بك من الكسل wọlọ mọ̀nsáàdì wọlọ ń kó níbi tí ń jẹ́ òòjú wọ̀húwa ájámọ̀ bí áàdì náà lè xọ yìí tẹ́mi ọmọ fẹ́ mọ dìde fún dáadáa tẹ́mi ọmọ ta dìde sí dáadáa pé iṣẹ́ olóore ni wọ́n ní wàá dìde olóore ó wá ń wá kùnùnùnùnùnù òòjú nù. máa zòwò rẹ̀ lẹ́sìn tọ́ a a sì rí kọ́ lágbára láti ṣe nǹkan yẹn ṣùgbọ́n wa ń kọ́lẹ̀ ń kúrẹ́ wẹ̀ sí ọkàn ń fa kùnùkùnù ń lọ́ra ọ̀fẹ́ sí òòjú ni wọ́n pè é. ìwà ni ọmọ sábà ni ọmọ ìwà lọ́ba mi ra nǹkan báyìí wa lọ́wọ́ ń lọ́ra ah, wọ́n mi yẹ olóró ju ọ yẹ òròjú ọkọ̀ṣẹ́ àríṣẹ́ mọ́ sí ni ọ ẹ́ tó ṣe fọ̀ǹgbẹ̀ fọ̀ǹgbẹ̀ dáadáa yìí àlọ́ kí ẹ̀mí èèyàn ọmọ fẹ́ẹ́ téèyàn ti lágbára àti dé òní ọ̀kẹ́ lóró. irú ẹni bẹ́ẹ̀ fàlàyé fún un màdùn rà òní jẹ́ni sọ́nà ọgbà gbogbo rẹ̀ rẹ̀ àròyé rẹ̀ ọlọ́run nígbà bẹ́ẹ̀ láti lè hàn àjèjì yàtọ̀ sẹ́ni tó ń da gara tó ká gara ẹ̀yìn náà fún màdùn rò ọlọ́run gbà ròyé lè hàn dá mi lè fún wàtí torí pé kò ní agbára wọ́n kẹ́dá ni lè ti tọ́ àkóso ní ó sì ti sàfẹ́kù ì ìmọ̀ ń wá látara pé èèyàn lágbára àti ṣe nǹkan kankan ọwọ́ a máa fà kùnùnú ńlẹ̀ àbíkọ́ mọ̀fẹ́ sí kẹ́mi rẹ̀ mọ̀fẹ́ sí ni wọ́n ń pè ní òròjù. wọ́n ní ẹnìkan ní ojú ayé Sheikh Ibn Baz rahimahullah ta'ala rahmatan wasi'a ó ń pè láti ìlú Sudan. ìgbà tó wá béèrè béèrè nípìnlẹ̀ béèrè ẹ̀ mọ̀ pé gbogbo ẹtí bá ń pé èèyàn nínú ẹ̀kọ́ ẹni tó ń pè tán èmi lágbájá ni o láti bí báyìí báyìí báyìí wọ́n mọ̀ ọ́ wọ́n mọ̀ ọ́ ó ṣe kí ni o ọ̀dà orúkọ rẹ̀ àmọ́ lọ́pọ̀lọpọ̀ lónìí tá a wà bẹ́ẹ̀ ọjọ́ ìka ìdágara kọ́pọ̀lọpọ̀ ẹni tí gbé yẹn ẹ wo rí rédíò tẹ máa ń wọ̀nyẹn náà tí wọ́n máa ń ṣe fún program yẹn ẹ dákun ẹ jọ̀wọ́ kí lórúkọ yín mo lẹ dín pè wá kí lórúkọ yín èmi ẹni tẹ́ ẹ ti ń hàn. Ah, orúkọ yín ni ẹ kọ́kọ́ ẹ kọ́kọ́ dárúkọ yín kí lórúkọ yín kí lórúkọ yín ọmọ yàmá ná kẹ́dí kírẹ́dì jẹ lọ. wọ́n béèrè orúkọ rẹ̀ àti ibi tó ti ń pè. kírẹ́dì tá a fẹ́ máa béèrè ìbéèrè ẹ̀sìn lọ́dọ̀ àwọn olùmọ̀ lọ́dọ̀ tá àwa ní dárúkọ ara wa. ẹlòmíì bóyá torí ọ̀nà tó fẹ́ gbà béèrè yóò ti òpé bóyá ọ̀sán tó ń fẹ́ béèrè lọ́wọ́ yẹn wọ́n ti jẹ́ tó wọ́n ti mọ atúwòwò sì ń bẹ ẹbẹ kan ju trokọlà trokọlà bàbá ti pè gbọdọdọ báyìí ó ti ràn ju orúkọ sí ọ wàtà máa lọ sí alága lọ sí program àtúgbàmù ẹni lásìkò yẹn ẹni á pè orúkọ rẹ ti hàn ó tún gbèrú tó di ìgbè wá ọwọ́ adarúkọ mi àti ìlú mi ẹ dákun ẹ̀gbọ́n ti sọ̀rọ̀ tẹ ẹ bá mọ àtìlújẹ ti ń pè ẹgbẹ apàdà kọtẹ ó tún tún pè á ní kí lórúkọ yín ó tún dárúkọ tẹ ẹ bá mọ orúkọ yín ti ẹgbẹ apàdà pàkà à lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ nígbà ṣé bí kìíní báyìí lórúkọ yín bí lù báyìí ọba tó kọ lọ́ba tó náà sírí ẹ̀. ẹ dákun ẹjẹ máa dárúkọ wa èmi ẹni báyìí báyìí báyìí ní báyìí akosumọkẹ mọmọ mi o ìkan nínú àwọn tí wọn jẹ alásùnmọ yẹn ní báyìí ló fún mi ní nọ́mbà yìí tòkí nọ́mbà tí èmi ọkọ sọwọ èèyàn tàbí nọ́mbà ìkan nínú àwọn tó ti pa tó jọjọ lọ́wọ́ ọlọ́mọ kéwù séèyàn máa dé mọ̀ ń pa rẹ ni èèyàn ò lè dè mọ̀ ń pa rẹ torí pé ọ̀pọ̀lọpọ̀ yẹn ni ó gbé èèyàn nítorí bùkátà tí wọ́n lè ní sí láti pè èèyàn yàtọ̀ sáà personalities kan tó ṣe pé nọ́mbà rẹ tí ọ̀bẹ ti nọ́mbà wọn tí ọ̀bẹ ti ọwọ́ wọn bọ́ sọ́dọ̀ rẹ yọ ọ́ jẹjọ́. nínú àwọn personality tó ti di bẹ́ẹ̀ làwọn obìnrin wà wọ́n lọ kí ní nọ́mbà obìnrin olóbìnrin. wọ́n á nọ́mbà obìnrin olóbìnrin lọ́wọ́ ẹ̀jẹ̀ káwọn àtàdọ́kùnrin ẹja fúnra ságbègbè yẹn obìnrin tí ọba kan wa ọkàn wa gbàgbàgbà tọjẹ kọtọ pé alẹ ní nọ́mbà rẹ lọ́wọ́ ẹjẹ asọra. ìjà lọ ṣọ́ra káwọn obìnrin náà sì ṣọ́ra gan àwọn nọ́mbà àwọn ọkùnrin ọlọ́kùnrin tí èsì èké gbọgbọ rẹ kéèké àbúrò rẹ kéèké gbàgbà kéèké mọ̀lẹ́bí rẹ kí ló ń kó nọ́mbà ọkùnrin sórí fóònù sí fitna ni. náà ti dalé lọ́wọ́ ẹ̀dàpọ̀ ẹ̀jẹ̀ asọ́ra ìmọ̀ sọ fọ́pọ̀lọpọ̀ yìí pé gbogbo fóònù mi bó ṣe pọ̀ tó ń pẹ̀lú nọ́mbà náà wà lọ wo èmi ò ní sọ nọ́mbà obìnrin lóbìnrin kàkà sí fóònù mi kò sì máa ń sọ fún àwọn yẹn dáadáa tí ẹ má àwọn àtàkìrì àwọn tẹ̀ ń wo yẹn àwọn ìyàwó wọn kò sí nọ́mbà àwọn lórí fóònù tí ń bá yà fi pẹ nìkan nu wọn tí ń bá pe òtáàtì mo fẹ́ pè tó a àjẹ pé nígbà tí ń ti sọ fún ìyàwó mi pé tó ẹ bá ń pẹ ní báyìí báyìí o pé mo ti ń pe òtáàtì wọn pé kọ́ ọ ní ìtumọ̀ bẹ́ẹ̀ lómi pè mí títí bó ṣe pè mí náà lọ mọ tọ́wá tó padà yá bẹ́ẹ̀ tí wọ́n á ti mọ òun ní òun lágbájá má bínú èmi sọ rẹ̀ ní má bínú. ìjà a máa pè yẹn kò ní dárúkọ ara rẹ ọ̀dà tó ẹ̀dá kòtò sọ̀rọ̀ ẹ̀dá kòtò àtàgbègbè ẹni ìgbà tó wá ọwọ́ ọwọ́ àdúgbò tó ti wá ó ní í ṣe pẹ̀lú àdúgbò kan bẹ ní Sudan kásálà ni wọn pè ọwọ adarúkọ rẹ pé lágbájá ọmọ lágbájá ah, ní kásálà alùsùnà tilẹ̀ ní a bàbá ni pé alùsùnà ah, ìwà láti kásálà balẹ̀ mi nà ṣàtọ̀ alùsùnà ah, tó olè mọ gbá ìròjú àyè bí bí kàbí òròjú wà bẹ́yẹn àyè bí ìdásásá ara wà téèyàn ti máa ń ta kìjì téèyàn ó ti tètè yára sí nǹkan ibẹ̀ ni ti máa ń wá bàbá ni ọ̀wá mi nǹkan sàlàbálì mi náà ṣàpọ̀. ó tún pé wọ́tọ̀ jẹ́ mùsùlùmí gidi kó o bùkátà kó o yọ lóró tó. tọ́wọ́ ayé kọ́ yẹ ọkùnrin gan tọ́jẹ́ mùsùlùmí yọ lóró tó kọ́ yẹ obìnrin wa ń kọ́ ládùúgbò tẹ́tí ń bẹ́lí ọkọ yìí. ọ̀tọ́kọ̀ yẹ kó lọ sí kọ́ jẹ́ olóró tó ọ̀yẹ́ torí pé iṣẹ́ pọ̀ lóbi náà sí. èèyàn tajú ọlọ́wọ́ bá kíkọ́dá ńkọ́lá wa kọ́gbà wa kó níbi tí jẹ́ òròjú torí òròjú inú wà kan nú àwọn ìwà àwọn mùnáfíkì ni. torí kọ́lá ni wọ́n ti àkọ́mù ilẹ̀ sọ̀lá ọmú kùsàlà. tí wọ́n bá dìde fáwọn fẹ́ lọ kírun tòròjú tòròjú wọn bì yurabuna an-nas na tún ti ń dárí ní na èèyàn wa la yadhkuruna Allaha illa qalila wọn ò sì ní rántí ọlọ́run àsìkò díẹ̀ náà fi rántí ọlọ́run tóró dùn mí fóònù gbèsè ayé o torí àyè máa yẹ nǹkan tó yẹ kó lọ kó o tún lè lóko gbòòròdú iná ni ẹlòmíì dákun yẹn kò débẹ̀ ṣe ìbàjẹ́ síbẹ̀ àwọn àgbàlagbà sọ ni pé tí òmòkò pọ̀ wọn ni náà ni èmòkò mọ́ ntí ọba kókó pọ̀ ni èmòkò mọ́ ẹ ìbú kan ìgbà mélòó tí n bá kọ́ bẹ̀ tí mo gbọ́ ọkọ mú ní kúrú kúrú kúrú kúrú láti sọ́jú kan sípè ní mo dúró kọ̀ọ̀kọ̀ lọ́dọ̀ rẹ̀ a. Ah, ṣé ti padà lọ rò pé ọkùnrin ẹ ti ṣe kínní hmm, ń lọ ebi òjùbù kan lọ ọ̀rọ̀ oh. gbàgbẹ́ sí mọ́mọ́ kan lẹ́yìn akitọ́lá bá takú takitọ́lá bá ti takú mọ́kú lọ́wọ́ nkàlùkọ́ a mo sì gbìyànjú ọlọ́ọ̀ni ò tiẹ̀ púpọ̀ wọn pọ̀ nbá ti kà mọ́ ọlọ́ọ̀ni òjùbù kan lọ ọ̀tẹ̀mù òròjú ni wọ́n ní tẹ̀gẹ́ bọ́lẹ̀ àní ogun sójú ẹ nípa ọjọ́ ti lọ lẹ́yìn òrẹ̀gẹ̀ tó ló ọjọ́ lọ ẹ̀yìn rẹ̀gẹ̀ tó ló ọjọ́ lọ ń wò sí léyìn ìrísùwà lọ àwa lè sọ bóyá wọn lè rágbàdo yá o lọ kó sí ẹ̀jẹ̀ àdìjà fúnta ara ti olóró jù ọ̀pọ̀lọpọ̀ àwọ̀ ọ̀dọ́ ìtawàlá nígbà tí gbogbo olójútùú lọ rà àti gbọ́ ẹ̀ bọ́ ẹ bá ti sọ́nà àwọn ó ṣe gbọ́ ẹ̀ ń tọ́ wá sọ pé òkú òfin tiẹ̀ gbogbo nǹkan tó bá fi tiẹ̀ wà. ìmẹ́lẹ́ pọ̀ ju ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ lọ láwùjọ tá a wáyé o ó sì lè sí fàárí ìtàn lálẹ́ ẹjẹ́ agbègbè lọ ẹjẹ́ agbègbè lọ iṣẹ́ yòówù torí ọkọ ọ̀dà ìwé lọ kà ọkà gbogbo ẹ̀ láti pálí kìíní pálí ẹlẹ́ẹ̀kejì gbogbo lọ lọ́dà kò o ọyọ oúnjẹ tó ọmọ jẹnu lé ọkọọkọ yọ tọ́lọ̀ bá tún fi ìbùkún ti fún ọjọ́ bẹ́ẹ̀ lọ pé yóò tún rí tó ó ẹ̀kọ́ àtẹ̀mí àtọwọ́ tọrọ lọ́wọ́ àwọn èèyàn. ṣùgbọ́n pọ̀lọpọ̀ lónìí yẹn pọ̀ lọ ẹlòmíì náà tó lóun lọ kan òbí ẹ̀ ìdílé òlélẹ̀ sẹ́ẹ̀tì mọ̀gbẹ́ni tí ó hùn sọ yóò ni o àbí táyà pé sápẹ́nà lásán táwọn bàbá ti máa sọ pé ibi tí alásọ jókòó sí gbogbo rẹ̀ bọ́ àbá kápẹ́ lásán náà ni àjẹpẹ́ kò burúkú jókòó bẹ́ẹ̀ pé sì tún gidi yọ̀ wà ẹja mójútó àwọn ọ̀nà tá à ń tó ń gbà jẹ tá à ń gbà mú ní halal ká mójútó dáadáa ká má ya olóró jù ẹlòmíì ti ṣọ́ọ̀bù kalẹ̀ kò lè jókòó ṣọ́ ìdí ọ̀mọ́lẹ̀ wọ́n dé ẹ̀dá kan àbá yìí kọ́ wọ́n ní ah, bí gbọ́dọ̀ gba ẹsìn yẹn lọ ọ àwọn àyàn màráyè ní àwọn bàtẹ ẹ̀fà ti gbogbo ẹ̀jẹ̀ fún ni ó ti kó gbogbo ẹ̀rọ ó ti lọ jáde láìpẹ́ dá wa ọba gbogbo ẹ̀jẹ̀ fún un ṣọ́ọ̀bù sí fún mọ́nù ọ ṣọ́ọ̀bù àti ìgbé fún un tòró ti ti gbogbo ṣọ́ọ̀bù ó dàbí yóò pé gbogbo ẹrù ní ṣọ́ọ̀bù ló ti kó ti kó lọ jáde. ẹni tí ń lọ bẹ̀rù náà kó ní oṣù kìnìún kọ́ lọ bójú tó ṣe rẹ̀ káfíńtà kọ́ni dáadáa ń yà bíríkì àkọ́ni dáadáa ń yà àtàlà ti sọ ọba wa máa ń tó kùtù kùtù ní ẹsẹ̀ ọlọ́run nǹkan mélòó ló dìtò dé nínú sẹ́yìn náà ládùúgbò tó ọ wà àwọn mélòó wọn ti gbà tó túnṣe tọ́tẹ̀ kó ní àdúgbò wa tó lọ́n lọ sí òkè ọjà débẹ̀ tó ní wá àti wá lónìí ibẹ̀ ló ti lè lọ bá wọn sọ̀rọ̀ ọjọ́ mẹ́ta máa sọ ọjọ́ rẹ tó bá fẹ́ sọ máa sọ nínú àdúgbò wa táwa kó sì máa kéènì kéwù jáde ká gánú síra báyìí kó o tútù mọ rẹ kó o tún bá sọ pé tá a bá lọ bí kan àlè ìgbóyè òrùkóyè sí wàhálà kankan ọba ti sí wàhálà kankan o sì ní kéde ìdìkan kan pé ẹ wá ẹ wá máa sọ kíní kan tí máa kan kan kò sí tọjọ ṣàlàyé wọn ti béèrè kọjá wọn lóhùn kó kálukú ojú ká lọ bí sẹ rẹ ẹ ìdáko nìyá ti sọ látò wàǹtá ṣìrú sílé àrùbí wọn kú tẹkú mi fásitì láì ní. tọ ẹ má jẹ ayọ lóró bíbi tí ibi tá a ti lọ nìyẹn dákun torí tọlọ. qawluhu wa su'ul kibar wa su'ul kibar ìdàgàbù ọlọ́dàkùn là ní ilẹ̀ o tọlọ́nkọlẹ̀ nìkan kan wà o bá a ti ń tọrọ nínú rẹ̀ nìyẹn o pẹ̀tọ̀ ìgbọ́gbàlérò pẹ̀lú ẹ̀ òun náà ni má yurithuhu kibratin èyí tó jogún ìdàgbàkágbà fún yàn mí ń zahadil aqli láàgbé làákàyè ti lọ ẹ làákàyè rẹ kéré sọ́jọ́ orí ẹ wọn sọ wọn béèrè irú irú níbi náà kọ lágbájá ti dàgbà sára àwọn ọdún náà wá ní ẹ orí báyìí tẹ́lá wu ẹlòmíẹ òfin ah, ah ọmọ ọdún mélòó ṣe á jẹ́ gbogbo ẹ̀ papọ̀ báyìí ẹlòmíì ti dàgbà òjijì kò tí ì pé ẹni lè pè ní àgbà o ṣùgbọ́n tẹ́ ẹ bá ti rí báyìí pé ọ́ ah, lágbájá ti á ju bàbá báyìí ọmọ ah, ọdún mélòó ni. mo sọ̀rọ̀ ẹnìkan lọ́dọ̀ àwọn àgbàlagbà kan bàbá yẹn kọ̀ oh, lágbájá. ǹjẹ́ òun á bí àmọ́ bí tó ti ṣe ìdàgbà ara nù tó dàgbà ọkàn dàgbà òjijì náà síbẹ̀ náà ni èyí náà wà wò ẹlòmíì bẹ ibi tó di ẹ̀ kéré dé táwọn kan kò lè jáde náà. kò lè sọ̀rọ̀ kọ́ bá mú mọ́ ẹlòmíì ọjọ́ orí ẹ̀ kéré kò séyìn lẹ́nu ẹ̀ mọ́ àbẹ́yìn òfurá sí bẹ́ẹ̀ ni ọlọ́dàkùn làwa gbà wá kó má jẹ́ adágbà ká gbà. à ń tọrọ rẹ nínú àwọn àtìkárò yìí wọ́n ti àkọ́ bóbì ó ń tọ́wọ́ tó wá máa tẹ̀sẹ̀ bọ́sẹ̀ ní ọ̀rọ̀ ti rọ́ọ̀yì nínú òròrí rẹ̀ tí máa ń sọ̀rọ̀ báyẹn máa rí pé àkọ́jọ́ra wọn kò bẹ́ẹ̀ yẹ sóhùn bíi hìlhàn àti tọ́ yàtọ̀ síbẹ̀ nínú tó ṣe pé tíyẹn bá ti wò báyìí ìṣèdí èyàn ó yọ báyìí ló jẹ́ pé kò lágbájá ti apàdà wá rí yìí. àmọ́ pé nígbà míì accident lè sọ ìdàgbà òjijì o àárẹ̀ tó lágbára tọ́lọ́ bàbá fẹ́ ó lè sọ ìdàgbà òjijì ẹ wo ìgbóná yẹn táwọn ìbùdó tọ́lọ̀ sọ pé ní ṣahada àkómà rẹ̀ pé ikú jẹ́rìí àkómà ìgbóná ọlọ́run tún bá fúyẹ́ rẹ̀ ni tẹ̀wá fi ní tàmómítà tẹ́ẹ̀fì síyàn lábíyá pé ẹjẹ́ àwòtẹ́ gbóná àbí ògbóná ọ̀pọ̀lọpọ̀ ń gbóná sínú tí ò gbóná síta yọkànlẹ̀ jẹun tó ṣe pé yóò di títí òní lè gbọ́n kama ẹlòmíì ti ti rìn balance dára tó dúró déédéé yóò tẹ̀sí fi yóò ti rí báyìí yóò máa ṣe tègétègé ẹni tí ń sọ̀rọ̀ tọ́rọ̀ rẹ̀ jágara ẹgbẹ̀rún nígbà tí ẹ máa padà wá lọ sí iná wọ́n máa sọ fún mi pẹ́ bí mo ti mẹ́ni ìdíje sọ̀rọ̀ kọ́ yìí àwọn ìlú ẹlòmíì dàbẹ́ o ẹni tí ń rìn dáadáa tọ́jú ọ̀dọ́ ọ̀la ẹ̀rí fẹ́ fẹ́ ọmọ gbé nǹkan rìn báyìí ẹgbẹ́ tí ọba tí ọba pikin tí ọba sikin ní ìgbẹ́ kò lè. gbogbo eléyìí nínú tó ti pé ìfèsì ọkàn inú èèyàn bàjẹ́ tíyàn bá rí lára ẹ̀ nínú ìfèsì. kọ́ọ̀lù wo rọ́bì a'udhu bika min adhabin finnar gbẹ́nu tó wá bẹ pé wọ́n lọ́mọ sáájú ọkùn nínú ìyá náà àti wọ́n adhabin fil qabr. wa innama àkọ́kọ́ àdábẹ́yìn náà rẹ̀ kọ́ ó ti àdáyẹrí ìyá náà àti sàárè ó ti àdáyẹrí rẹ̀ níbẹ̀ yìí sáyẹ́rì àdìbẹ́tì yọmọ ìkìyàmà láàrin àwọn àyà ìkìyàmà ó ti àdáyẹrí méjèèjì yẹn lè ṣe tẹ̀sí ìmà torí pé méjèèjì lè gbogbo ìyá sàárè lè bákan náà ya iná olè kọ́lọ̀ làwọn bẹ́ẹ̀ wàá ìdọ́ mi ṣàní ìmà àti pé ìtìsí méjèèjì tóbi púpọ̀ ẹ̀rí àbábọ̀ ìkọ́ ìyá sáré nítorí kò ní sáré nílé àkọ́kọ́ téèyàn kọ́kọ́ dé tí kò tó lọ sí àlùkìyà. fàyínà máa ń sálìmà fi hi ẹ̀ ń bá lànú rẹ̀ sálìmà fi jẹ̀ ní yọ̀ọ́lá bí nǹkan tó kù. wàá mà náà ṣùgbọ́n tí náà jẹ́ fàyínà àdábàá ṣàdídùn ìyànà lé o ìyànà lé o wọ́n bá ní kí wọ́n ká àbẹ́là sẹ́lómi lọ́wọ́ kò ní gbọ́wọ́ dúró kátó wá pé ẹni ọyà kó fi ọwọ́ bíbí bọ́bí náà mi láyé báyìí ọmọ jó ẹlòmíì ò lè ṣe o tala rẹ wá báyà náà mu ìyá náà ọ̀làgbàrà púpọ̀ na'udhu billahi min zalik àwọn sáájú ọlọ́wọ́n bá pé kọ́ lọ́wọ́ làwọn níbẹ̀ o ya rabbi sallim sallim wọ́lọ́wọ́ wọ́lọ́ba tó ọgbà ni wọ́lọ́ba tó ọ̀la ni dákùnkà wá làwa tó wà kó níbi ìyá sàárè òsùn làwà kọ́ sọ wà àdùn sí nínú àtikárò àtọ̀bá ọ̀lùmọ̀sá ètò ìsìnká àkà ń wá díẹ̀ nínú tẹ̀sílẹ̀ ìfọ̀ṣẹ́lẹ̀ ìfìsìlì mùsùlùmí min àtikárò ìtàbí ọ̀sọ́nà ọ̀sọ́nà lọ́wọ́ ọ̀sọ́nà bàbá àlùkálà ní nínú وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أيا كيلو 1 2 3 أيا نمبر 1 أو ناس mọ̀tọ́ pọ̀ tí ojú mẹ́rin lọ ebi mùsùlùmí ni nà. wọ́n lóbìnrin tó ọkọ tó kú ó sì níyàwó mẹ́rin ìgbà tó kú kó tó wá gbé ogún rẹ̀ wọ́n níyàwó kan náà tún wá kú wọ́n ní sí ìyàwó yẹn gbógun àbí òdìgbò yóò gbógun torí pé nínú àwọn tá a fi máa ń mọ̀ pé èèyàn gbógun lẹ́yìn ìgbà tó ti lẹ́tọ̀ọ́ sógún tẹ́lẹ̀ gangan fún rẹ̀ pé mẹ́rin tí ó jogún àti mọ̀kóbìnrin bẹ́ẹ̀ ìyàwó bẹ́ẹ̀ tó jẹ́ ìyàwó lábẹ́ ìkápá rẹ̀ lábẹ́ ìkápá ọkùnrin yẹn lọ́wọ́ àtọkùnrin yẹn fi kú ó sì ń bẹ láàyè tọkùnrin yẹn fi kú tọkùnrin yẹn fi sáájú rẹ̀ kú ó ti lẹ́tọ̀ọ́ sógún. wọn pè é nù sómúnù ìdá ẹ̀jọ tí wọ́n pè fún àwọn àyàwó tó bá jẹ́ pọ́kùnrin yẹn ní ọmọ láyé ìdá ẹ̀jọ tí wọ́n pè ìdá ẹ̀jọ yẹn wọ́n òun gbà tiẹ̀ àwọn ọmọ rẹ̀ lókù tí wọ́n tẹ̀kí ni o tí wọ́n gbà pín ìyá wọn lọ́tọ̀ yàtọ̀ sí tí wọ́n gbà náà pín bàbá wọn wọ́n jogún ìyá wọn pé ogún tí ìyá wọn lẹ́tọ̀ sí ní ogún bàbá wọn gbà títí báyìí nìsín so bákan náà wọ́n sì lẹ́tọ̀ sí ogún tí wọ́n gbà dàrẹ́kì ní ogún bàbá wọn. ẹ wá nígbàgbé gbogbo tó wọn tó tíyà wọn níhùn kì í sáwọn nìkan wọn ní àwọn àti àwọn mọ̀lẹ́bí ìyá wọn làwọn ní pẹ̀lú àwọn ogún tiẹ̀ náà tó ṣe kí ni o tó fi kalẹ̀ tẹ́lẹ̀ so bó ṣe rí ni Allahu ta'ala a'lam nam nàmbà tó ọ̀sán lọ́kọ̀ọ́. bí báwo. ayọ̀ kò sí kàkà tó yàtọ̀ sí kò sí kàkà tó papọ̀ mọ́ra wọn bẹ́ẹ̀ tọ́ba rí ìtọ́ papọ̀ kò fún wa méjì tọ́ papọ̀ sọ̀rọ̀ nípa subahana wa subahana kulikuli la walhamdulilayi yẹn o wù yẹn tọ́ba yẹn pé láàárọ̀ ni pẹ̀lú gbogbo àwọn tó kù náà ní àsùbá náà ibi tọ́ba ní àsùbá àsùbá ó máa wí lọ tọ́ba ti di àṣálẹ́ báyìí àmùsá àmùsá àmùsá ló kù tó wí bẹ́ẹ̀ náà lọ ó sì máa kà lọ lójijì náà lọ bẹ́ẹ̀ náà àmì ọmọ tó gbà lérò pẹ̀lú pé ọjọ́ ra wọn. ẹ bó ṣe ṣe gbogbo ẹ lọ nìyẹn ó ṣe gbogbo ẹ̀ka lẹ̀ bẹ́ẹ̀ ni tó bá sọ pé àtìkárò àárọ̀ ní gbogbo ẹ̀ ló ti láti bẹ̀rẹ̀ dé parí bọ́ ọ̀jọ́ra àwọn ẹ̀ ó lọ́fẹ̀ẹ́ jọra wọn bẹ́ẹ̀ àwọn ibi tó ti sọ pé ọ̀fẹ́ jọra wọn èyí tá a kàtá yìí míì náà tó ń bẹ tọ́jọ mọ́ bẹ́ẹ̀ tóun ti gbé fatiha wọn nasọrọ fún wọn wọn nírọ wọn barakata wọn òdà tóun ti gbé wá ibẹ̀ ló sọ wọn náà tún yàtọ̀ àti sọ síwájú tó bá yẹ pọ̀ bá ń bẹ́ńtò nígbà tó sọ́sọ́lá ọ̀gá ti jó yé wa wípé ẹni tí ń ṣàdúrà tí ò dúpẹ́ tí ò sì ṣe àtàlà tó kọ kánjú tòtò ọba ti fẹ́ bẹ̀rẹ̀ zikiru tó fẹ́ bẹ̀rẹ̀ náà kọ́kọ́ sí alihamdulilah wasalaatu wasalaamu alayhi wa salatu alayhi alihamdulilah wahda wasalaatu wasalaamu alayhi wa sallam alayhi wa sallam alayhi wa sallam alimuhim alihamdulilah ti salatu. àníṣe àti sọfún ọ pé inú àdúrà nínú ọgbà ni kò fọlọ àdúrà rẹ tó ṣe kò sì tún ti fún anagba muhammad alayhi wa sallam so nígbà nínú tí mùsùlùmí lè ní mọ́tò lè ṣe ni nítorí parí àwọn mi tó ṣe o tó gbé yẹn wá tí a ebe àárọ̀ la pé ilé òru ló ń òru ní gbogbo yẹn ìgbà tí wọn tó ti lè láǹfààní àti dé nígbà tí alifájàre bá ti yọ ni alifájàre ti yọ ni ọ̀npọ̀ wà kírun ni lẹ́yìn ìgbà tó bá kírun tó ti àzùkárò àárọ̀ tán àrìn àzùkárò sọ láti kan gbádà sọ láti kankan gbá yẹn lọ láǹfààní tó ṣe kéde pé lóru tó bá ṣe lóru ò lọ́jọ́ yẹn ò sí ọjọ́ òru tó ti òru ti ń bọ̀ wá ní tó so ọjọ́ la fẹ́ kọjá náà ọ sọ̀rọ̀ bọ̀tọ̀ ọ̀gá wọ̀ sọ̀ ń pè mí lórí fóònù ọ̀yá ń gbọ́ ẹ̀dá kan ẹ̀dá gbọ́. àyìn màbíyàn ti lè yọ torí wọn wọn wọnú ara wọn tẹ́lẹ̀ àbí bóòlù ó tí wọ́n wọnú ara wọn ni. ẹni kó ti dàgbà òun náà ti ní bàbá ni ẹ máa tó torí pé wọ́n àgbà tó tó lọ́dà á sọ wọ́n ní ká ká wá sọ fún bẹ́ẹ̀. wọ́n fẹ́ sọ fún wa wípé ìwọ́n kì í ṣáì lọ́wọ́ èèyàn fẹ́ kí mọ́gírìbì téèyàn tẹ̀rí ní tẹ̀rí kó ti dàgbà jù kó ti ní bàbá ni a máa pè òun lè nìyàn bàbá ni kí n máa pè òun. àbẹ́ ẹ̀kọ́ ni. Ọlọ́run ti di àgbà fẹ́ rí káàkiri àgbà yẹn hàn gẹ́gẹ́ bí ta ké ní báyìí. tọ́ wọ́n ṣe sọ̀látù ìṣá kọ̀ndíṣà kan mú ọtí wò tètè kírun ọwọ́ afẹ́ ṣe sọ̀látù alimọ́gìrì lẹ́yìn ti ṣe sọ̀látù ìṣá tó tọ́ bá báwọn bẹ̀rẹ̀ alihamudulilá nígbà tí wọ́n bá dìde fún láka ẹlẹ́ẹ̀kẹrin wọ́n wà níjó kó ti táyà rẹ̀ ó ti sálámà tọba sálámà ó sì fẹ́ dìde ó ti aláàpọ̀ ọba àwọn kíláka ẹlẹ́ẹ̀kẹrin nínú àká alákọ̀ọ́kọ́ jẹ́ ní sọ̀látù ìṣá ó sì parí nígbà tí wọ́n bá sálámà òfin mẹ́ta tó kù fún un. ìrìn ẹ bá parí khalas ó sì jẹnu sábà wọnú fatawa al-aqida wa arkan ní islam sheikh ibn al-Uthaymin rahimahullah ta'ala an bá fatuwa yẹn níbẹ̀ náà ó sì jẹnu subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk